يتمتع بضوء الكتاب والسنة gẹ́gẹ́ bí ìlànà àti ètò tí a gbé kalẹ̀ síra àfihàn yẹ́sọ́ ìbọ́ ìfìtàgbà súnà ọ̀nà ni a máa ń fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àárọ̀ yìí ah, ọ̀rọ̀ nípa àwọn àgbọ́yé ẹ̀sìn eléyìí tí kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn eléyìí tí wọ́n ti ṣe ní ìrọ̀rùn tí wọ́n ti mú láti inú tírà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala al-Qur'an àti láti inú súnà anabi sallallahu alayhi wa alihi ibi tí à ń sálàyé lọ òun náà ni استعمال آنية الذهب والفضة وغيرهما في الطهارة lílo àwọn nǹkan èlò tààfi ń jẹun tààfi ń mumi eléyìí tí wọ́n ṣe pẹ̀lú gold àti silver àtàwọn nǹkan míì tí ó yàtọ̀ sí láti fi ṣe ìmára naam eléyìí báyìí àti ṣàlàyé tí ó pọ̀ lórí àwọn nǹkan yẹn ibi tí a máa tí a máa kà fúnra wa láwọn yìí náà ni al-mas'alatu ath-thaniya hukmu isti'mali al-ina'i al-mudabbab al-mudabbab bil-dhahabi wal-fidda òun náà ni ìdájọ́ ká lo àwọn igbá al-mudabbab بالذهب والفضة eléyìí tí ó fọ́ tó wá jẹ́ sí pé nǹkan tí wọ́n fi rán igbá náà papọ̀ nígbà tó fọ́ òun náà ni azahab walfidda gold àti silver àwọn abọ́ tá a fi ń jẹun àwọn abọ́ tí a fi ń mumi nígbà tó bá fọ́ tó wá jẹ́ sí pé dípò kí wọ́n fi irin kí wọ́n fi kán fi só papọ̀ ká lè máa tún rí lò nǹkan tí wọ́n lò láti fi só papọ̀ òun náà ni gold àbí silver irú ìgbà tó bá rí báyìí kí ni ìdájú ẹ̀ wọ́n ní ìntánẹ́tì ọ̀bọ̀n bàtú mìíràn záhàbí harumat isti'malu al-ina mutlaqan tó bá jẹ́ sí pé nǹkan tí wọ́n fi so papọ̀ nǹkan tó fi join ẹ̀ lẹ́yìn tó fọ́ tó bá jẹ́ sí pé gold ní nǹkan yẹn haruma isti'malu al-ina'i mutlaqan gbogbo ọ̀nà pátá tí a máa ń gbà lo irú nǹkan yìí ló ti jẹ́wọ̀ kéèyàn lò ó jẹ́wọ̀ ní gbogbo ọ̀nà láti lo irú igbá yìí ìdòkúlìhì tahta umumi nas nítorí pé ó ti kó sí abẹ́ àlàyé gbogbogbò tí ó wà lábẹ́ nọ́ọ̀sù tí ó ń kọ fún wa lórí kí a má fi nǹkan tí ó bá jẹ́ gold ká má fi mú mi àbí ká má fi jẹun ó ti kó sábẹ́ rẹ̀ amma in kanat ad-dabbatu min al-fidda wa hiya yasiratun fa innahu yajuzu isti'malu al-ina wọ́n ní ṣùgbọ́n tó wáyé pé nǹkan tí wọ́n fi join ẹ̀ nǹkan tó fi só papọ̀ lẹ́yìn tí igbá yìí tó fọ́ tó rún nǹkan tó fi join ẹ̀ tó bá jẹ́ sí pé silver ni tí kò kí ń ṣe gold tó wá tún jẹ́ sí pé kì í ṣe púpọ̀ díẹ̀ náà ni wọ́n lò fàyín náà yọjú ju ti ìmáàlú yìí náà wọ́n ní irú abọ́ bẹ́ẹ̀ ó tọ́ láti lò yìí hadithi Anas ẹ̀rí lórí ẹ̀ òun náà ni hadithi ti Anas bin Malik tó gbà wá radiyallahu anhu tí ọlọ́ọ̀bá kí ó bá yọ́nu sí Anas bin Malik قال أصبح انكسر قدح رسول الله صلى الله عليه وسلم فاتخذ مكان الشعبي سلسلة من فضة wọ́n ní ife ànábì sallallahu alaihi wasallam ó fọ́ àwọn àyè ibi tó fọ́ yẹn níbi ibi tí ó pín yẹlẹyẹlẹ nígbàtí ife yìí tó fọ́ àwọn ààyè ibi tó pín yẹn wọ́n wá mú zahab wọ́n mú sílsílà kan tó ṣe láti zahab okùn tí wọ́n ṣe láti ibi zahab òun náà wá fi jọ́ìnì àwọn nǹkan yẹn so hadith yìí eh, láti látara silver jàre tó ṣe látara silver òun ni wọ́n fi wá jọ́ìnì àwọn ibi tó fọ́ tó ti pín yẹlẹyẹlẹ yẹn so hadith ya alimami bukhari wọ́n gbà wá ní hadith 3109 nínú sahihu wọn so eléyìí báyìí ní ẹ̀rí lórí wípé tó bá jẹ́ sí pé nǹkan fílbọ̀ tó bá yẹ pé n tó jẹ́ silver òun náà ni wọ́n ti join ẹ̀ àlèlò nítorí pé ìgbà tó ṣẹlẹ̀ sí ife anabi sallallahu alaihi wasallam lásìkò tiẹ̀ náà nǹkan tá anabi sallallahu alaihi wasallam lò láti fi join ẹ̀ nìyẹn ìwọ́n tó bá yẹ pé gold ni so ìyẹn kò sẹ́rí fún nítorí pé ìyẹn ti bọ́ sábẹ́ ìmúmu kí a má jẹun àbí ká má mu pẹ̀lú igbá tí wọ́n ṣe látara gold tí kì bá ṣe ẹ̀rí eléyìí tá a rí látọ̀dọ̀ Anas bin Malik ní fífọ́ náà bá kó síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rí eléyìí ni ó fa fífọ́ ìyẹn ni pé silver ẹ̀rí eléyìí ló fa yọ kúrò lára ìdájọ́ gold níbi eléyìí tó bá yẹ sí pé wọ́n fi wọ́n fi rán papọ̀ nígbà tí nígbà tó bá fọ́. alimasala salisa ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ibi tá a wà yìí òun náà ni àníyàtul kuffar abọ́ àwọn kèfèrí ìdájọ́ fífọ́ abọ́ àwọn kèfèrí jẹun al-aslu fi àníyàtul kuffari al-hillu ìpínlẹ̀ níbi abọ́ àwọn kèfèrí òun náà ni pé ẹ̀tọ́ ni láti lò ìdájọ́ ìpínlẹ̀ abọ́ àwọn kèfèrí ni pé ó jẹ́tọ̀ fún wa láti lò illa idha ulimat najasatuhu àyàfi téèyàn bá mọ ìjẹ́gbin abọ́ ìlọ́yà kù téèyàn bá nímọ̀ nípa pé abọ́ yìí ó ti dẹ̀gbin àbí wọ́n ti fi ṣe nǹkan ẹ̀gbin fàyínàwó láyà jù tó bá ti rí báyìí kò tọ́ fàyínàwó láyà jù sí ìmáàlúhà illa ba'da tó bá wáyé báyìí kò tọ́ kéèyàn lò àyàfi lẹ́yìn téèyàn bá fọ̀ alkhọ́ṣani qal nítorí hadithu tí abu sa'ilaba alkhọ́ṣani tó gbà wá sọ pé qultu ya rasulallah olóhùn ní olóhùn sọ pé rẹ̀ òjì sí ọlọ́wọ́ bá inna bi ardi qawmin ahli kitabin ibi táwa ń gbé ìlú àwọn tí a fún ní tíra ni àwọn yahuda ti nasara ìlú wọn làwa ń gbé afana kulu fi aniyatihi anabi sáà lè máa jẹun nínú àwọn àgbọ̀ wọn bíi kọ́ọ̀lá látà kúlù fíhà ànábì wa sọ wípé ẹ má jẹun nínú àwọn yìí nínú àwọn abọ́ wọn ilá allá tẹ́jì ìwọ̀n ìrọ̀ ha fàṣìlúhà ànábì ní àfi tẹ́ bá wá abọ́ mi tẹ́ fi jẹun tẹ́ rí tẹ́ẹ̀rú mi tẹ́ lè fi jẹun yàtọ̀ fáwọn abọ́ wọn ànábì ní fàṣìlúhà ẹ wá fọ̀ ń gbà yẹn lẹ́yìn tẹ́ bá fọ̀ tán tẹ́ ẹ̀jọ̀ bá fi jẹun fàṣìlúhà thumma kúlù fíhà lẹ́yìn tẹ́ bá fọ̀ tán kẹ́ ẹ̀ṣẹ̀ wá jẹun nínú ẹ̀ hadithu yà ni mọ́mú wọ́n gbà wá ní hadith five thousand four hundred and seventy eight bẹ́ẹ̀ ni halima muslim àwọn náà gbà wá ní hadith one thousand nine hundred and thirty. wa amma idhalam tu'lam ṣùgbọ́n táwọn bá nímọ̀ nípa pé abọ́ yìí jẹ́ ẹ̀gbin bí an yakuna ahluha ghayru ma'rufina bi mubasharati najasa pẹ̀lú wípé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ní abọ́ yìí wọ́n jẹ́ ní táàmà pẹ̀lú pé wọ́n á máa ṣe mọ̀báṣárọ̀ ànàjásà wọ́n á máa ṣe nǹkan ẹlẹ́gbìn àbí wọ́n á máa fi abọ́ ìṣe àwọn nǹkan ẹlẹ́gbìn. fàyínàwó yẹjú sí sẹ̀mẹ̀ ìlú ha irú tó bá rí báyìí ó tọ́ kéèyàn lò lẹ́yìnáwó sábàtà annanabiya sallallahu torí pò fẹsẹ̀ nílẹ̀ wí dájájú jù sí ọlọ́run bá lọ́sùn wọ́n gba omi wọ́n fi sàlùwàlá láti inú igba obìnrin ọ̀ṣẹ́bọ kan eléyìí alimami bukhari wọ́n gba hadith yẹn wá ní kitabu tayammum ní babu sa'id tayyib ní hadith 344 bẹ́ẹ̀ ni alimami muslim àwọn náà gbà wá ní kitabu masajid babu qada'i salati faita ní hadith 682 ibẹ̀ láti rí ẹ̀rí wàlí anna allah subhanahu wa ta'ala qad abaha lana ta'ama ahli alkitab àti nítorí pọ́lọ́ ọba allah subhanahu wa ta'ala ṣe lẹ́tọ̀ fún wa ká jẹun àwọn tí a fún ní kíra wa qad yuqaddimunahu ilayna fi awanihim wọ́n sì lè gbóúnjẹ yìí fún wa pẹ̀lú àwọn abọ́ ìjẹun wọn kama da'a ghulamun yahudiyyun annabiya sallallahu alaihi wasallam ẹgẹ́ bí ọmọ kékeré yahudi kan bó ṣe pé anabi sallallahu alaihi wasallam ala khubzi sha'irin wa ihalati sanakọ fàákàlà minha ọmọ kékeré yìí pé anabi sallallahu alaihi wasallam wípé kọ́ wá báwọn jẹ búrẹ́dì tó ń ṣe látara sha'ir búrẹ́dì tó ṣe látara wheat wọ́n ní kánàbí sallallahu alaihi wá báwọn jẹ kọ́ jẹ́ pẹ̀lú ìhálà ìyẹn ni pé kọ́ wá jẹ́ pẹ̀lú bí bọ́tà ìhálà nìyẹn ṣé bá yín sìn àfáàtì ẹran epo ara ẹran náà ń pè ní ìhálà so èyí tó yẹ pé òórùn rẹ ti yí padà so ní sanakhọ tóórùn rẹ ti yí padà so anabi sallallahu alaihi wasallam ti jẹ so ìyẹn ni pé ó sábà anabi sallallahu alaihi wasallam ní Uh, bread tán ṣe látara wheat àti bread àti butter anabi sallallahu alayhi wa sallam ti jẹ pẹ̀lú ẹ̀ so eléyìí báyìí ó alimam ahmed rahimahullah ta'ala ni wọ́n gba hadith yẹn wá ní hadith eh, ní mujallad rẹ̀ kẹta hadith two ten sí dé two eleven sheikh alalbani rahimahullah ta'ala wọ́n ní hadith yìí lálàáfíà nínú tírà wọn al-irwa ní mujallad rẹ̀ kọ̀kọ́ page seventy one so ibẹ̀ láti rí ọ̀rọ̀ yẹn naam ibi náà ni a máa dúró sí ní àárọ̀ yìí eléyìí tí ó ń fẹsẹ̀ rinlẹ̀ nínú nǹkan tí a kà yìí òun náà ni pé tí abọ́ wa bá tí abọ́ wa tí ó bá fọ́ a lè fi nǹkan silver a lè fi join ẹ̀ padà tí ó sì tún jẹ́tọ̀ láti máa lò ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan gold ni wọ́n fi join abọ́ tó fọ́ abi ife tó fọ́ a ò lè lórú nǹkan yẹn láti fi jẹun a sì lò láti fi mumi bákan náà ni pé abọ́ àwọn kèfèrí tí a bá mọ̀ pé àwọn kèfèrí yìí ẹlẹ́gbìn ni wọ́n a mọ̀ pé wọ́n máa ń jẹ ẹlẹ́dẹ̀ a mọ̀ pé àwọn kèfèrí yìí wọ́n máa ń mutí irú abọ́ wọn tó bá fi ń jẹun a ò lè fi jẹun èèwọ̀ ni fún wa láti fi jẹun àyàfi tá ò bá rí abọ́ míì mọ́ tá a lè fi jẹun bóyá àárín wọn là ń gbé bóyá lu wọn là ń gbé kò sí abọ́ kankan tá a lè fi jẹun gbogbo abọ́ tí ó bá wù kí á rí abọ́ wọn náà ni ó jẹ so ìgbà yẹn a lè fi jẹun pẹ̀lú mẹ́jẹun pé ká fọ abọ́ yẹn dáadáa síwájú káwa tó gba oúnjẹ tí a ó jẹ sínú ẹ̀ ká fọ ife yẹn dáadáa síwájú káwa tó bu intafẹ́ mu ká tó bu sínú ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn kẹfìrí àwọn tí yẹn mọ̀ yìí pé àwọn náà ò kí ń wọn kì í ṣe nǹkan ẹ̀gbin ni wọn kì í jẹ lẹ́dẹ̀ wọn kì í jajá wọn kì í jẹ wọn kì í mutí ìwòrò àṣírísà àwọn nǹkan ẹ̀gbin wọn kì í jẹ wọn dẹ̀ kì í mú pẹ̀lú abọ́ yìí so èèyàn lè fa bọ́ wọn jẹun láì kò fọ́nù rárá nítorí àwọn ẹ̀rí tí a mú wá lẹ́yìn yìí so kí ọlọ́ọ̀bà lọ subhanahu wa ta'ala kí ọ̀sán ní kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀bà kó fún alágbọ̀yé islam tẹ́lẹ̀ báyìí lára àwọn ẹ̀kọ́ tí ó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ lápá lára àwọn mùsùlùmí nìyẹn káwọn ẹgbẹ́ islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ṣẹ́wó ẹ̀sìn islam tó kọ́ wa débi ẹ̀kọ́ bá a ṣe ń lò pẹ̀lú abọ́ àwọn kèfèrí ṣẹ́wó rí pé ẹ̀sìn ni tó sì fẹ́ kí a máa wà ní ìmára ní gbogbo gbà a sì máa mọ́ láti sin àtàwọn nǹkan tá a fẹ́ mu káwọn kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala máa bí wá lè àwọn nǹkan ìlọ́jọ́ gbéra kìyàmà kèsì pọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi wálẹ̀ láti máa ṣe nǹkan tí ó wù wá bí kèsì pọ́lọ́wọ́ bá Allah subhanahu wa gbé àwọn òfin kalẹ̀ tó sì fẹ́ kí a máa tẹ̀lé hadha a'lam wa sallallahu wa sallam wa baraka naam ìbéèrè ni pé ẹni tí èèyàn rí tó fi orun gbà kalẹ̀ tí èèyàn sì rí pé ṣòkòtò rẹ̀ kalẹ̀ ṣòkòtò rẹ̀ fò sókè wọ́n ní ṣé irú èèyàn bẹ́ẹ̀ ta lè ká sínú àwọn alùsùn network jama àti èèyàn bá rí i dídárùngbọ̀n sí sunna anabi sallallahu alayhi wa sallam tó jọ́ra yẹn lórí gbogbo mùsùlùmí ni torí pa sallallahu alayhi wa sallam pa wá láti ẹ̀rẹ́gẹ́ bí mùsùlùmí láti dárùngbọ̀n sí bákan náà kí ṣòkòtò wa kó má tolẹ̀ wa kó sunna anabi sallallahu alayhi wa sallam tó jọ́ra yẹn lórí gbogbo mùsùlùmí kó ṣe ni tọ́lá anabi sallallahu alayhi wa sallam pa wá láṣẹ anabi sallallahu alayhi wa sallam ti kọ̀ fún wa kí ṣòkòtò wa kó má anabi sallallahu alaihi wasallam ti ṣèlérí ìyà náà fún gbogbo ẹnikẹ́ni tí sòkòtò rẹ̀ bá ń kọjá kó sì ẹ̀bá kan náà ti bá ń fa ìrùngbọ̀n rẹ̀ anabi ni wọ́n wọ̀ ọ́ lọ́jọ́ gbọdọ̀ kìyà àmọ́kọ́nà bá fi sọ akúrò bí náà. ìtàbá wa rí yẹn tí ó tẹ̀ láti anabi sallallahu alaihi wasallam níbi méjèèjì yìí ó dá arúgbọ̀n tí ẹgbẹ́ anabi sallallahu alaihi wasallam ti pa láṣẹ ó fa sòkòtò rẹ̀ sókè ẹ̀jẹ̀ bí anabi sallallahu alaihi wasallam ti pa láṣẹ tó ti tó láti pè lálùsùn náà kò tí ẹgẹ́ bó jẹ́ pé kí a máa kírun kí a máa yànnà fílà àlèkè alálùsúnà pẹ̀lú ẹ̀ ẹgẹ́ bó pé kí a máa gbà àwẹ̀ monday àti thursday àlèkè alálùsúnà pẹ̀lú ẹ̀ bó jẹ́ pé súnà náà ló ń tẹ̀lé yẹn tó kí ló dé nítorí wípé pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfáà súnà pátá láti ìbẹ̀rẹ̀ títí tó fi débi tó dé ká tó pè yàn lálùsúnà àkídà ni àpọ̀dọ̀ agbọ́dọ̀ rí pé àkídà rẹ̀ ṣe dédé àdìsọ́kàn rẹ̀ ṣe dédé tàwọn alùsúnnah wal jamaa'ah bákan náà ìlànà tí ó fi ń ṣe ẹ̀sìn Islam ìlànà tó ń rìn tó ń tẹ̀lé tó fi ń ṣe ẹ̀sìn Islam tá ń pè ní manhaj ó ṣe dédé manhaj àwọn alùsúnnah wal jamaa'ah tó yí gba yẹn láti sọ pé yàn onísúnnà mi a lè ríyàn tó tí ó darun gbọ̀n sí a ríyàn tí ó gẹ́sẹ̀ kòtò kódà tí ò ní jẹ́ mùsùlùmí kò ń ṣe pé bóyá kódà kò ní pé rẹ̀ ní mùsùlùmí yẹn pàápàá torí mi ti ríyàn tí wọ́n sì pé kódà kò kí ń ṣe kèfèrí nìkan àpọ́sù ni àgbàfà àwọn kèfèrí ni wọ́n pè ní àpọ́sù elmaruf àpọ́sù elmaruf yìí is an elderly person anyway àgbàlagbà ni so bàbá yìí ó dá ọrùngbọ̀n sí gidi gan kò sí ẹni tí ọrùngbọ̀n rẹ̀ tó ti bàbá yìí nínú gbogbo àwọn àtàjò kó lẹ̀ níbi tí ọrùngbọ̀n bàbá yìí pọ̀ dé kò sẹ́ni tí ọrùngbọ̀n tó tó ti wa tó tó ti ẹ̀ bákan náà bàbá yìí ṣòkòtò rẹ̀ ní sùsáàkì ni ní sùsáàkì ni tí ṣòkòtò rẹ̀ máa ń dé gbogbo aṣọ tí máa ń wọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà jàlábíà ni ó sì wọ̀ jàlábíà ni ó sì wà lọ́pọ̀lọpọ̀ gbà bàbá yìí sì ni kò kí ń ṣe kírísítẹ̀nì lásán ògbóǹtarìgì kírísítẹ́nì tí àwọn kírísítẹ́nì máa ń lò láti pe àwọn mùsùlùmí sínú kírísítẹ́nìtì ni ó burú so kò tó wá ń ṣe bẹ́yẹn nìkan mẹ́mbà kánù ni Christian Association of Nigeria ìkan gbòógì lára àwọn ní pàápàá jùlọ tàwọn Kwara State chapter pé so bàbá yìí ta fẹ́ pè lálùsọ́nà pẹ̀lú yọrùn gbà tó dá sí tí ó sì mú gàgà kan kúrò ń bẹ̀ hmm. yọrùn gbà gbogbo ẹ ti di funfun hmm. àti ṣòkòtò tó wà nínú sùsàk ta fẹ́ pè ní mùsùlùmí bẹ̀lẹ́ tá pè lálùsọ́nà ká má jẹ́ kí yẹn kúkú kẹ̀jẹ̀ bá wa títí bá yìí tó àlè pẹ̀ lálùsọ́nà pẹ̀lú ẹ̀ naam naam. ẹ eh, bàbá yẹn àbí wọn ní tá bá ń ṣèwọ́de ó máa ń tẹ̀lé wọn káàkiri àwọn ìwọ́de àwọn kírísítẹ́nì so kọ́lọ̀ bá kó sànù wa subhanahu wa ta'ala náà bá rí kàrà láti wà lẹ́nu. naam àfáà ní àwọn gbọ́ pé wọ́n ní tí ẹ bá fẹ́ tọ̀ tí ẹ bá máa kọjú sí tíbílà ẹjẹ́ kí n tó fi kún un kódà kí wọ́n máa kọ ẹ̀yìn náà sí kí wọ́n máa kọ ìdí dúbùrù kí wọ́n máa kọ fọ̀rọ̀ sí kíbla kò dáa kí wọ́n bá fẹ́ tọ̀ èèyàn gbọ́dọ̀ kọjú sí èèyàn gbọ́dọ̀ kọyìn sí ẹgbẹ́ òun náà ni ó bá mu kí wọ́n máa kọ sí kíbla kí wọ́n bá fẹ́ tọ̀ ọ̀rọ̀ yẹn fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ hadith wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wípé nǹkan yìí wọ̀ so anabi sallallahu alayhi wa sọ pé. إذا أتيتم الغائط إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا Ànábì ní tí ẹ bá dé ibi tẹ́jú fẹ́ tẹ̀gbẹ́ Ànábì ní ẹ kò gbọ́dọ̀ kọjú sí kíblà bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́dọ̀ kọ ẹ̀yìn sí ṣùgbọ́n ẹ kọjú sí mashrik àbíkẹ́ kọjú sí maghrib fáwọn tó wà Mádínà nìyẹn tó yẹ bá ń sè so gbogbo àwa tí a bá wà láàyè bòmí ibi tí a bá kọjú sí tí ó bá jẹ́ pé ẹ̀gbẹ́ lákan sí kíblà ibẹ̀ lákọjú sí so yé so hadith àbí Mas'ud al-Ansari radiyallahu anhu òun náà sì wà nígbà tí wọ́n dé Sham so táwọn náà ń tẹ̀lé sunna yìí so ẹnu kan ní pé tó bá jẹ́ pé ilé ẹ̀gbin tá a ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àbí a ti fẹ́ ṣe ẹ̀yọ́ tá a ti fẹ́ tọ̀ àbí tá a ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ tó bá yẹ pé ilé ẹ̀gbẹ́ tí wọ́n kọ́ ni ẹgbẹ́ bá ṣe ń kọ́ láyé òde òní tó yẹ pé akọ́lé fún ìṣe ẹ̀gbẹ́ ni kété pé bá fẹ́ lọ sí lórí pápá akọ́lé fún ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ni téèyàn bá kọjú sí kíbla ńbẹ àbẹ́yàn bá kọyìn sí kíbla ńbẹ kò ní láìsí tó bá yẹ pé yẹn ò rọ́nà àbáyọ tó bá yẹ pé yẹn sì lè ríbi yí ẹ̀gbẹ́ tí ó dáa jùlọ ṣùgbọ́n téèyàn bá kọjú sí níbi tó bá rí bẹ́ẹ̀ so nítorí pé Abu Ayyub al-Ansari ó nígbà táwọn dé ààyè ibi tí mo sọ yìí ó ní sham ó ní àwọn rí pé wọ́n ti kọ́ àwọn marahidu wọn àwọn rí fawajadna marahidu qad buniyat nahwa al-qibla wọ́n ti kọ́ àwọn ilé ẹ̀gbin wọn dájú kọ qibla kò sí báwọn ṣe fẹ́ ṣẹ̀gbìn bẹ̀ láì kọjú sí qibla ó láwọn wọ́n ṣe wọlé àwọn kọjú sí qibla láti ṣẹ̀gbìn so wa nastaghfirullah táwọn bá dẹ̀ ṣe tán àwọn tọrọ àforíjì lọ́dọ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala so látara wárọ̀ yìí ti ń bẹ fún wọn ní kí ni wọ́n ṣe lọ́wọ́ bá ṣùgbọ́n wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tó ṣe bá yín sùn torí àwọn àhàdíìsì mi tápàdà tó bá pàdé tó tábà nínú kìtàbù tọ̀hárọ̀ yìí náà a sì máa dé ibi tí a fa sọ yẹn bẹ̀sìgbà tí béèrè ti wáyé lórí ẹ̀ kákan sáré sọ àwọn tí a ní bùkátà sí nínú béèrè bàbá wa ní kí ló fà á nítorí pé kíbla jẹ́ àyè ọ̀wọ̀ ibùdájúkọ tí ó lápẹ̀rẹ̀ jù ní táà kírun títa bá wá fẹ́ ṣe ẹ̀gbin inú ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú àyè yẹn àti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó pọ́n àyè yẹn lé òun ní pé tá a bá fẹ́ sẹ̀gbẹ́ ká má kọjú síbẹ̀ láti fi pọ́n àyè lé ṣùgbọ́n kan àti nítorí pọ́n jẹ́ sí pé ìsìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní kò ìdí ẹlẹ́ẹ̀kejì ìdí ẹlẹ́ẹ̀kẹta tó wá tóbi jù tó dé ìdí bámbà òun náà nípa nàbì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa tẹ́jọ́ náà sábà ń ṣe pé ẹ kò gbọ́dọ̀ ṣe kódà ká má mọ ìdí kankan jù báyìí lọ wípé ànábì sallallahu alaihi wasallam ń kọ̀ ṣe ṣe báyìí sí iná làbá síbẹ̀ àní kankan mi ta rí lọ́bẹ̀ ta fi wàrú ọwọ́ kọjá pé àdébí sọ̀rọ̀ láti ránkọ̀ fún àbúta mọ́ síbẹ̀ so wallahu a'lam subhanahu wa ta'ala ṣẹlẹ̀